الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí ti gbọ̀nyìn ní ìkànnì oh aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbà Ṣàmùsùdín ní ṣètò tá a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ládà rẹ̀ lọ́mọ bá bàbá wọn. ṣítù ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ògúnmọ́kin àwọn afáwà gbà tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run ọba náà àwọn náà ni imam ishaq abọlọrẹ muhammadu awal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ̀ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. bisimilahi alhamdulilah ثم الصلاة الله وسلامه على رسوله محمد بن عبد الله وعلى آله وأزواجه وذرياته وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يقصي دفن ألوم alhamdulillah. a tọrọ alekun wala rẹ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam. an bẹ ọlọ́run ọba nínú àánú rẹ̀ kó bọ́ àtúbọ̀ yọ́nú sí àwọn sàhábà. àmín. akọ́nà àti wọn bẹ ọlọ́run kó jọ kó forí ẹ̀ṣẹ̀ tiwa náà jì wá. àmín. kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn yìí dáadáa. àmín. ìrìntà wa ti láyé rèé ọlọ́njọ́ jálè ṣe bó ṣe tó àti bó ṣe yẹ o. àmín. ọlọ́ à ń bá ìdánilẹ́kọ̀ọ́ wa lọ gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe bá wa tó ó jẹ́ pé ibi tí a bá dé ní àná wọn náà ní tí a ti ṣàlàyé fún wa nípa pàtàkì nípa wa ṣe láyé tó dàbí kankan ṣe nínú àná àwọn ànábì ọlọ́run ìtọ́lọ́run bá ti rán sáyé wọn àwọn náà wá ṣe ẹ̀sìn náà àwọn náà wá ṣe láyé ọlọ́run ni wọ́n wá sí láyé ìkọ̀ṣẹ́ náà ni wọ́n dẹ̀ mọ ọlọ́run náà sí ẹ̀ wá kírun láyé ni gbogbo wọn náà wá ṣe islam a wá máa ń fi rinlẹ̀ fún wa ní gbogbo ìgbà a dẹ̀ ní yé fi rinlẹ̀ nítorí pé ó pẹ́ kẹ́yìn tó mọ islam àbí nítorí pé ó pẹ́ kẹ́yìn tó dá ẹ̀sìn islam mọ̀ nílẹ̀ yorùbá àbí ní gbogbo bí tá a bá rò pé islam ẹ̀ tètè mọ́ ń bẹ̀ kò túmọ̀ sí pé islam jẹ́ sí àjèjì kódà ìtàn pàápàá fi hàn wá tá mọ ọdún tí islam ti gbé ilẹ̀ yorùbá yìí ó ti jẹ́ ká mọ̀ pé ọdún tuntun yẹn ti jìn gidi gan-an kì í ṣẹ̀sìn àná àbí jẹta kì í ṣẹ̀sìn ọgọ́rùn-ún ọdún kan sẹ́yìn adúpẹ́ fọlọ́run ọba lórí bí ti ṣàánú wa èyí tó fi jẹ́ ká ti mọ̀ pé Islam ẹ̀sìn ọdún tó ti pẹ́ ni bákan náà a fẹ́ ká mọ pàtàkì tá à ń ṣe nínú Islam a fẹ́ bẹ̀rẹ̀ sí mẹ́nubà kan nu rẹ̀ fún wa láti ní iyì lọ òun náà ni asàlá ìrun kíkí ìrun kíkí ẹgbọ́n tọ́lá wọn bá sọ fún wa nínú àlùkùránì níbi tó ti ń kí olórí kú oríire ẹ̀yin wá wò pípé mi náà wà ní olórí ire tọ́lá bá ti kú oríire báyìí àbí mi ò sí bẹ́ẹ̀ ọlọ́run tó máa yọ mí kúrò nínú ìjọ olórí ire o. ọlọ́run bá sọ fún wa nínú suratul mu'minun wípé. qad aflaha al-mu'minun ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa ti ṣeré rẹ̀ wọ́n máa ti jèrè o wọ́n máa ti la o. àwọn tí wọ́n ṣeré rẹ̀ tọ́lá wọn bá ń sọ bí ó ní àwọn ní àwọn olùgbàgbọ́ òdodo tí àwọn arora rẹ̀ yìí pé ṣé olùgbàgbọ́ òdodo lè ní ṣé mi wà nínú àwọn tọ́lá wọn bá ń sọ yìí. ọ̀dà afúláhàlmù nínú. ìdí máa mọ̀ bóyá òun wà ń bí wọn náà náà òròyìn tó lọ́n fẹ́ kàkalẹ̀ fún olùgbàgbọ́ òdodo. alárìnà hum fi salatihim khashi'un. ìròyìn àkọ́kọ́ kọ́lọ́n bá fi ròyìn olùgbàgbọ́ òdodo náà ní àsàlá ó ní àwọn ẹni tí wọ́n káyọ̀ ọlọ́run bá lórí ìrun wọn. ìrun wọn ní kíkí wọ́n bẹ̀rù ọlọ́run bá pẹ̀lú ẹ̀ wọn ò inú wọn fi sábẹ́ wá. ṣé kìí pé yín gbajúmọ̀ ìṣẹ́jú òrun lọ? ṣé kìí pé torí pátí lẹ́yìn ò ṣe kírun báyìí? kí ẹ̀yin ṣe tẹ̀ fi kírun. Àlàbínà mú àǹfààlà tí kọ́ ṣìrú. Ẹ lálejò lẹ̀ fi wá kírun, ṣàlejò yìí pàtàkì tẹ̀ tó dẹ́yìn sáyé ni. Ó pàtàkì tó. Ẹ jẹ́ kálejò mọ̀ pàtàkì òun ti tó. Ẹ jẹ́ kí sẹ́tẹ̀ ń ṣe, ẹ jẹ́ kí lẹ́yìn tẹ̀ ń bá ṣiṣẹ́ náà mọ̀ pàtàkì tó lọ́wọ́ máa fi dẹ́yìn ti tó. Tẹ̀ wà náà, ọba tó ń máa rúdi sí àwọn míì ṣèjì lọ kù síbẹ̀. Ọba tó ṣẹ́yìn kù tẹ̀ fi wà mí tẹ̀ wà ẹ̀ náà. Àfikẹ́ páyà rẹ̀ kẹ́ síwọ́kẹ́ lọ kírun jọ́tọ́kùnrin ní bá ń ṣèyàwó kò ní kírun jọ̀yàwó rẹ̀ tíyàwó bá tiẹ̀ kírun tó wá ń bèrè ibi tí lóde tó lóun ò ni òun ṣe mẹ́sàn-án lé ah, tó bá jẹ́ òótọ́ ló sọ orí nǹkan sọ ṣùgbọ́n àwọn ọkùnrin kọ́ ìwọ náà tún ṣe lónìí tó kírun tó jẹ́ síyàwó. Ìlọ́rìnàhùn fi salatihim khashi'un. Tẹ́lẹ̀ bá bímọ lọ́jọ́. Lahu da'watul haqq. Wal ladhina yad'un ìrún táwọn ẹbí lọ gbà wá fún wa lọ́dún náà wọn náà là ń kí lọ́wọ́lọ́wọ́ nìyí. wàbílí sílámì àdàsọ̀là àtúnkọ́ mùsàmárà ti ń yàwó mi yá ń. ẹ rí i pé nínú ìsìlámù wa lónìí ẹ márùn-ún gbáko lójúmọ́ là ń kírun lásìkò kankan. yàwó mi yá ń. má jọ pọ̀fọ́ lọ́wọ́ lọ́wọ́ tọrọ ọ̀run lọ́wọ́ ẹ̀ tí wọ́n ṣe tó wá múrun tó ń lẹ̀ pọ̀fọ́ lọ́wọ́ tó tọrọ lọ́wọ́ ẹ̀ ni. yàwó mi yá ń ẹ máa ń lójúmọ́ pẹ̀lú àsìkò àbíhí. ẹran dẹ̀rẹ́ nǹkan kan ní tẹ́rù fi ń kọ̀ǹsọ́ọ̀tì ọlọ́run ọba rẹ̀ tó bá fẹ́ bọ́lọ̀hún rẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn tó bá tó wà lórí irun lásìkò tó fi wà lórí irun yìí direct contact ló ní láàrin wa àtọ́lọ́mọba. àtìlá tùmọ̀ náà já tilẹ̀ abídélé rọ̀bì hí. bẹ́ẹ̀ni nítorí fi ń bọ́lá ọba rẹ̀ sọ̀rọ̀ tuntun jàre. àtìlá tún bẹ́ẹ̀ alẹ́ abídé very strong relationship between the creator láàrin ẹrú láàrin ọlọ́run tó dá ẹrú àti tọ́lọ́ àti ẹrú tọ́lọ́run bá dá ìrísẹ́sìbù tó ní agbára ó wà láàrin méjèèjì níbi ìrún títí wàá láǹfààní àti rírà rẹ ńlẹ̀ fọlọ́run wàá dẹ̀ wọ inú sísin ọlọ́run pẹ̀lú jíjọ yíyànjá ara ẹ̀fẹ́ yín tó dá ayé àtọ̀run níbi ìrún kíkí. tanzila tún sọ́lá ẹ̀rí pa máa ń dákẹ́ jẹ́ tabánkìrún ni ẹ̀rí pé tabánkìrún àkíńṣe kankan à ń wọ̀ tó wọ̀ à ń wọ̀ tó wọlẹ̀ ipò náà la máa kó wá fún wa o tẹ́fí máa wọn ìrún ilẹ̀gbẹ́ ìrún tọ́lọ́run bá ní ká kí o tẹ́fí máa mọ̀ yàtọ̀ láàrin ìtẹ̀ yín kí àti tọ́lọ́run bá béèrè lọ́wọ́ yín ìkòwò ní irun wà ní Islam dá. manzilatu sọlá. ipò tí wọn wà nínú Islam. àkọlé ìsìlámù sọlá ta manzilatan kabiratan fahiya awwaluma awjabahu Allahu minal ibadat. ìpò ńlá ilé ètò gbọ̀ngbọ̀n onírun wà nínú Islam ó dẹ̀ jẹ́ kan gbòógì nínú tọ́lọ́run kọ́kọ́ ṣe ní ọ̀ràn ọ̀yàn níṣẹ́ lórí àwọn ẹrú rẹ̀. kàmá ànàhà àwọlù ìbàdàn tí yóò ha sàbò alẹ́ ìhàlẹ̀ mùsùlùmù yàwó mẹ́lẹ̀kẹ́ yá máa. wọ́n ti wọ́n ti jẹ́ fúkẹ́ ìrún kékeré wọn àkọ́kọ́ ń tó jẹ́ pé ọlọ́run máa ṣèṣirò rẹ̀ nínú iṣẹ́ ẹ̀dá á wa wò lálẹ́ kìámọ̀ ẹ̀jẹ̀ ìrún lọ́rùn ti máa bẹ̀rẹ̀ o. Ìdí irun ni o. Ẹ̀rí wà lórí ẹ̀ o. Kọ́lá Nàṣẹ́bù Màálè. Wọ́n ní bàbá tó gbogbo ẹni tó ń gbọ́ wa bá a ti ń sọ yìí. Tí ò múra sí irun ẹ̀ tí ìyá bẹ̀rẹ̀ sí múra sí lénìí. Ṣé àti tí ìyàn bá ti fi lè yege níbi irun mà kó líle o? Ìdí irun lálọ́ ti máa bẹ̀rẹ̀ ìṣirò iṣẹ́ wa ń jẹ́ bùdàrí kíámà. Kọ́lá Nàṣẹ́bù Màálè. Torí ẹ̀yin máa wò pé a ti gbé táwọn mùsùlùmí ṣe ń gbìgbì tó a ti Anas bin Malik. فرقد الصلاة على النبي ليلة ليلة أسرى به خمسين صلاة. wọ́n nígbà tọ́lá wọn bá mú ànábì lọ sọ́dọ̀ rẹ̀ tó wá lọ ní kó wá gba irun ọlọ́wọ́n bá ṣe ní kí n téèyàn máa máa kí irun tọ́lá wọn bá ní ká máa kí gbà náà irun tí a máa kí ní fifty times ní lójúmọ́. nípìnlẹ̀. màánú kí sọ́ọ̀tì àtàjùrìlà ẹ̀kọ́ ń fa anabi wa ń pàdé anabi musa lọ́nà anabi musa ló ń dá padà sọ́dọ̀ ọlọ́run pé ń tó lọ gbà ipò àwọn èèyàn rẹ̀ ò ní kì í kí ni pọ̀ àárò wọn lójú àti ṣe padà sọ́dọ̀ ọlọ́run bí ọlọ́run kò dínkù ọlọ́run ti mú ohun tó ń fẹ́ fún bó fẹ́ kọ́ kẹ́kọ̀ọ́ látara anabi musa ni kì í ṣe pé ọlọ́run bá ọ̀nà òmọ̀ ọ̀nà wa kù jù bẹ́ẹ̀ lọ rárá ọlọ́run mọ̀ ọmọ kún fún bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ ọmọ kẹ́kọ̀ọ́ àwa gbóhùn tá a mọ̀ pápá rẹ̀ ò kálé lọ́wọ́ àwa dẹ́nu ọ̀nà àwọn èèyàn á sọ pé náà ti mọ iye sáfẹ́ fún tẹ́lẹ̀ láwọn èèyàn sí èèyàn nìyẹn o ọlọ́run ti mọ iye tó fẹ́ fún anabi sọlọ́ àdìsọ́dà ṣùgbọ́n wàá gbé fífi lé lọ́wọ́. aláyọ̀ mọ́sálẹ́ wa ń kọ wípé rárá o àwọn èèyàn eléyìí á kọ lójú wọn. ọwọ́ adé títí ìwádìí kò sí márùn-ún. ọ̀mọ̀nù dìyà ya lẹ́yìn náà ọlọ́run wá pé ànábì sallallahu alaihi wasallam. ìnáwó láàyè bèdà ló lè kọ́ làlàjà yìí. ọlọ́run bá ní àdéhùn èmi ọlọ́run bá ò ní yẹ kí bá sí ni mo fún yàn ní nǹkan mo fún tẹ́lẹ̀. àwọn iná làkàdé hàrí ilẹ̀ xọ́mùsí xọ́mùsí. lórí pé táwa ti fún ọmọ àwọn ẹlẹ́yàrá àti káyàn dá rẹ̀ tó kún fún wọn. bẹ́ẹ̀ náà ni ìtú ọlọ́run tó bá ti mo ti wá dé sí márùn márùn ni mo dé sí ìpaládà fífi lè máa gbà Allahu akbar ládà fífi la máa gbà lórí kí márùn rẹ fífi. Qala wa ní. àkọ́kọ́ ń tọ́lọ́hún máa kọ́kọ́ ṣìṣirò rẹ̀ nínú iṣẹ́ ìní àti yín jẹ̀bú dàrú Irun ni ọ, irun ẹgbẹ́ òkú parí ọ̀rọ̀ yóò ṣe ń sọ lọ. صلحت صلح سائر عمله arábìnrin tí gbogbo òórùn rẹ̀ bá ti dá tó bá pàṣẹ ìgbìrún. صلح سائر عمله. arábìnrin gbogbo iṣẹ́ èèyàn tó kù náà ènìyàn máa kú kìló mórí bọ́ ò tí o bá ti ṣẹ́ bọ́. torí bẹ́ẹ̀ wá ti ẹ̀ṣẹ̀ bọ́lá kò lè ọ̀ kò lè sínú lákàntì jẹ́. fasada ti fasada سائر عمله. arábìnrin tí irun rẹ̀ bá ti bàjẹ́ tó wọnú àkáǹtì ìwé irun rẹ̀ tó ní pé kò sí nǹkan kan bẹ̀ zẹ́rò ni gbogbo iṣẹ́ rẹ̀ tó kù tó bá rò pé òun ni òun ṣiṣẹ́ hajj zero náà ni tó bá rò pé òun yọ zàpá zero ni torí pé irun là kọ́kọ́ tí irun bá ti wó gbogbo ìjọsìn tó kù ti wó tí irun bá ti dúró àwẹ̀ dúró hajj dúró zàká dúró gbogbo ìran ọjọ́ tó kù náà dúró irun tẹ́fi ní pẹ̀lú àánú lójúmọ́ ni kò ṣe fọ́ kékeré. ani abi abdulrahman abdullahi ibn mas'ud. abdullahi ibn mas'ud náà sọ tiwọn náà nínú ọ̀rọ̀ tí wọ́n gbọ́dọ̀ dáná jù. ala salitu nabiyya sallallahu alayhi wa sallama. ọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam. ajal amali ahabu ilallahi ta'ala. wọ́n náà sọ pé iṣẹ́ wo ni ó lọ́lá jù tọ́lọ́wọ́n bá ń ṣiṣẹ́ sí jù tó yẹ kẹ́

wọn àkọ́kọ́ tọ́lọ̀ bá ti fẹ́sí jù nínú tí yẹn wá ti láyé. wàá ní ṣúrẹ́ ìfíbù ní kọjú sọ. ìkànnì náà sọ̀hábà lélẹ̀ náà wọn náà wá ó dèlù mọ̀dínà ń jẹ kan. kọ́lá. ó ní wàá tó ń dèlù mọ̀dínà wá. ní mọ̀dínà ti bá kóòtù lọ́hùn mayẹ́ sírì lìjẹ̀ lì sanfọ́ọ̀lì ha. ó nígbà tí mo dèlù mọ̀dínà mo wá ń bẹ ọlọ́run pé ọlọ́run jọ fún mi lẹ́ni eré tí màá máa jó pẹ̀lú rẹ̀. jọ jẹ́ kí n rẹ́ ni eré bá ṣe ìgbẹ́ rẹ́ ni eré bá tó. mo dé yìí wá mi mójú jẹ. kọ́ọ̀lá wá ń bẹ ọlọ́run ó ti jẹ́ kó pàtàkì kó pọ̀ kéèyàn máa jókòó tààrin ẹni rè tó bá jẹ́ ẹni tó ń wo fíìmù ni wọ́n ń jókòó tì ẹ̀mí rẹ̀ á máa dùn sí ni tó ẹ pẹ́ni tó ń tẹ́tẹ́tẹ́ ló ń jókòó tì ẹ̀mí rẹ̀ á máa dùn sí ni bá tó ń bá ṣọ̀rẹ́ olóńkó bá kékeré ayé ẹ lè òfin sílẹ̀ ọ̀hún mọ́ ìkìtàrí kọ̀rí iná ka wá sọ fi ìta fàákùrà. tẹ̀sán tó bá ṣe wúrò èèyàn wo ni sẹ́ni tó ẹ̀rọ ọlọ́run bá ní. wọ́n sọ fi ìta fàákùrà. kọ́ wa wò ó kó jẹ́ eléré tí wọ́n lọ máa fi sípà lè pẹ́ ọ̀rẹ́ mi lè léyìí àwọn èèyàn rà kiri ilé oṣù báṣọ rẹ̀ ó ń sin lọ. iná kọrí iná ìlàlẹ̀ máa kọ́ ara nìyọ sábú. dájúdájú mi bí kí ẹ fẹ́ gúnlẹ̀ sí. wàdà ilkazú صاحبا afáwa yìí ní fi ẹni tó fún tírọ́lẹ̀ má bàa ṣe o. wàdà ìlíkà dùbà. má mú kúrọ́ lọ́rẹ́ o. wàdà ìlíkà dùbà. má mú ẹni tó ń ṣeun tó kàkú tọ́lọ́ má jẹ́kú jẹ́kùnà rẹ̀ rẹ̀ abáyé rẹ̀ jẹ́ o. wàdà ìlíkà sọ́ọ̀hìbá. má mú yẹrẹ ẹni tó ń bá àjàlè àmutí àṣèṣìnà gbogbo wáyà kátẹ́tẹ́ kọsíntẹ̀ ní dáwọ̀ tán. torí báyìí òun náà ni sàábì fi ń bẹ ọlọ́run kó òun fẹ́ ní ilé. ọmọ yẹn sì lè jẹ̀lí sàǹsọ̀lẹ̀ ha. ó ní ọlọ́run jó sí ọ̀rùn fún mi jẹ́ ẹlẹ́ni eré dókítà mi tí mo dé yìí mo fọ́ rẹ̀ rí. alábàjálá sùn ilá bí ìfúnra ìrajà. ọlọ́run ń gbọ́ ọlọ́run fẹ́ kẹ́ ọlọ́run wa ní kọlọ́jú kò sẹ́gbẹ́ àbúrò rẹ̀ rọ̀. ọlọ́run gbàdúrà fún ó ní kó tó máa jókòó sọ́dọ̀ àbúwèrè rọ̀. àbẹ̀lẹ̀tẹ̀ ní sáàlìtù lọ́ra ayẹrùsùpọ̀ ní jẹ̀lí sáńsọ̀lẹ̀ ha. ó ní mo wá sọ fún àbúwèrè rẹ̀ pé mo máa ti bẹ̀rẹ̀ lọ kó jókòó fún ẹni rẹ̀ tí màá bá tó. wọ́n hadithi ni ibi hadithi sami ìtàkù mi ń wá sùlì láhi sálálà àlẹ́ wa sálám. ó wá sọ fún àbúwèrè rẹ̀ pé mo wá fẹ́ bẹ̀ẹ́ jọ nínú àwọn àhàdí nínú àwọn àhàdí tó gbọ́ látọ̀dọ̀ ànábì. lálọ́ lálọ́ra ayé nfààní bì í. ó ní mò ń ro ká ọlọ́run kó tara tó bá sọ fún mi yìí kó jẹ́ kó fún mi. ọ̀la àbùrẹ́rọ̀. ẹ̀rọ àwọn ẹni rẹ tàná wọ́n máa ń wẹ́ rẹ jókòó sí. ọ̀la àbùrẹ́rọ̀. wo bí tí wọ́n lọ ń jókòó gbogbo gbà. kí ló ń gbé ẹ̀rẹ̀ mi tó jókòó yìí. ọ̀la àbùrẹ́rọ̀. nǹkan yìí Kọ́lá àbúrò. Àbúrò rẹ̀ wá sọ fún Sàhábì pé. Ẹ̀mí tó Rasulullahi sallallahu alayhi wa sallam. Wọ́n ní mo gbọ́ tí Ànábì sallallahu alayhi wa sallam sọ yìí pé. Ọkùnrin inna awwala ma yuhasabu bil abdi yawma al-qiyamati min amalihi salatuhu. Ó ní Ànábì sọ yìí àkọ́kọ́ ń máa ṣe ìṣirò rẹ̀ nínú iṣẹ́ ìdánjọ́ gbẹ̀dẹ̀ kìyàmọ̀ náà ní Bọ́ọ̀rùn yẹn bá ti dáa. Wàkọ́dì Afúláhà wa ń jáha. Àbúrò rírọ̀ ní ànábi sọ pé nínú ti sori irú ti là ó dẹ̀ ti sori irú. Jáha wa ń fa padà tí fákọ́dì kan bá wà kọ́ sí rọ̀. Wọ́n ní ànábi wá sọ pé tí ìrun èèyàn bá ti bàjẹ́ tí èèyàn bá ti fi lè fi ẹni níbi ìrun.

Kọ́lá Rabbu Azza wa Jalla. Alábìnrin ọlọ́run máa wá sọ yí pé. Ǹzùrú Hálì Ábídì mi ṣàtọ́wù. Ọlọ́lá wa ni ẹ bá mi wọnú iṣẹ́ ẹrú mi. Ṣé ó ní àwọn nọ́fìlà tó ṣe? Ìwádìí ẹgbẹ́ sábà ti jẹ́ kí ìṣòro ti súnbì. Òun kírọ̀ kápá àlìfájírì òun kí. Hmm. Bákan náà sọ̀rọ̀ àtúnṣe òun ṣe nọ́fìlà tó kírun. Bàbá tó kí ń zúrì

yakunu sayiru amalihi ala zalik. gbogbo ṣé èèyàn tí àwa ṣe náà bẹ́ẹ̀ ramadan tá ń gbà yìí tọ́lọ́run bá fẹ́ ṣèṣirò rẹ̀ níjàgbọ́dà ìkírámà téèyàn ò bá gbà tó bó ṣe tó àti ṣe yẹ monday thursday àti thirteen forty fifty oṣooṣù ọ̀nà tá a mọ̀ sí àti àwọn iṣẹ́ àwọn àwẹ̀ ẹ̀kọ́ kan tó ń gbà yìí ọlọ́run wa ni kí wọ́n kó yẹn náà pọ̀ ẹ bá mi jọmọ̀ràn yan rẹ̀ ilé ìlú máa wá jẹ́ kí ọ̀ràn yẹn wá pẹ́ẹ́lí sókè. ọ̀bí hadithin akhar. ilé ìsàfẹ́ fi kọ́ ọ́ ní. iná ṣàfà tànà látùnà ló mú sẹ́fẹ̀ fáwọn sọ́la. arábìnrin níjà gbọdọ̀ kí á mọ̀ ìṣìpẹ̀ tá máa ṣe fún àwọn èèyàn tá máa bá wọn bẹ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́run yá fi wọn kọ́lọ́run bá mi yá fi lágbájá ṣàfihàn kó wà lìjánà. arábìnrin ẹni tó ń mú ìrun rẹ̀ láwẹ̀ wá kò ní lẹ́tọ̀ọ́ sí ṣìpẹ̀ yẹn kò ní lẹ́tọ̀ọ́ sí ẹ̀yà máa yára ẹja mójútó rùn. kò sí lókè òkò yá. ìrẹ́ àmọ́ àyà mi. màná ìdá sàdáàdì. èrè lójú ọ̀nà oríire ojú ọ̀nà ọ̀là ní kò rìn ọ. látàkọ́lá kọ̀nà bí a ṣe òfin làǹdà. àwọn àwa rẹ ìwà ẹni tó ń sin ní ọ̀n tó ń kírun ìwà náà ni kò máa hù. làtúlì yànnà ká máa di kẹlẹ zùkún. látòrí kò fẹ́ o fẹ́ gbádùn láyé kó wá gbàgbé tó fi bí ọ̀run gbàgbé pé gbogbo àgbáyé máa tó jọ kan. máa kírun máa sí lọ́wọ́. iná sẹ̀yìn dàgbàdà ń sẹ̀yìn dùn kọ́ ni. dájúdájú olóríire lọ́la òun tó ní ìtẹ́lọ́rùn láyé lónìí. abàdà yìí yóò torí tó jẹ́ lónìí kó gbàgbé ọ̀rọ̀ rẹ̀. abàdà ìlà àbí akọ̀làsí ni ìjà ti. ó wá ń sin ọlọ́run ọba ní gbogbo ìgbà mi tó má olóríire nìyẹn o. sọlá tà múra máa kí lọ́ọ́ máa kí lọ́ọ́ lásìkò rẹ̀ wa ṣòro ti ha. tí lásìkò rẹ̀ pẹ̀lú àwọn à ń bọ̀ wá mẹ́nuba àwọn májẹ̀mú yẹn fún wa o. ìṣòro ti ha. pẹ̀lú àwọn òun ni kò máa kí o. fàmínà dọ́là lè tafa tó lè ní pọ́ọ̀tì. sẹ́ẹ̀rí nínú kéèyàn sọnù láyé kó sórí ìfúyàlẹ̀ kí àwọn ní kéèyàn jẹ́ kásìkò òun máa bọ́ fún yàn. ẹja mójútó àmì ọlọ́run ilé ìta ọ̀sọ́ lónìí ọlọ́run jọ má ṣe ní balẹ̀ jẹ́ burúkú àtàsọ́ àtàwọn náà ti àgbọ̀ akínú kú òní kọ́lọ́n kójọ kò sí wa kọ́lọ́n jẹ́ máa ṣe wá ní akínú fún un lẹ̀ àwọn bọ̀ wálẹ̀ yorùbá náà ti dá wákà pé ẹni ọlọ́run bá kọ̀. kọrùn ẹni ọlọ́run bá kọ̀ ní kọrùn. wọ́n ọlọ́run bá kọ̀ mí mi ò ní kọrùn. ọlọ́run bá kọ̀ mí mi ò ní kọrùn. ọlọ́run máa kọ̀ wá o àwa náà ká ju ká máa kọ ìrún lẹ̀ o bàbá sì bẹ̀rẹ̀ wákàtí lásìkò wọn ní àti ni kí wà kí kún ní irun. ẹni ọlọ́run bá a kọ́ ní kọ́rùn. àtikún ni kí wà kí kún ní irun ẹni tọ́lọ́run bá pọ̀ ní máa ń kọ̀run àwọn ànábìyẹ ọlọ́run wá kírun láyé ni o ọlọ́run jẹ́jà kírun kú o má ṣe wá lá kírun fìrún lẹ̀ àti lọ́mọ tẹ̀sán ọ̀hún. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì tàbí tí a nífẹ̀ẹ́ láti ṣe gbọ̀wọ́ irú ètò báyìí ká pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustaz wa náà ó náà ní oh eight oh thirty five